tífẹ́tífẹ́ of kí ni tí sọ pé of o o o of orísun of o o o of orísun of o ya mọ̀gẹ̀ mọ̀gẹ̀rẹ̀ sí ẹ. mo mà láì gidi aládàáni yìí ijó aládàá yìí nò ijó tó bá ti ní í ṣe pẹ̀lú aládàá báyìí àpè ní aládàáni. of o o o of of orísun ẹ kọjúmọ́ bẹ́ẹ̀ ni ó ṣì tẹ̀síwájú lábala tá a wá wá yẹn abala tá a ti mọ̀ sọ pé ìléyà o ọmọ nàìjíríà ìléyà àmọ́ ká tó lọ ká hmm. tó lọ ká tó lọ ẹ̀yin náà ti gbogbo nǹkan tí a sọ pátápátá nǹkan tí mo béèrè fún nǹkan tó fún mi hmm. ẹ kó má máa má bá di gbàgbós <laughs> kó má bá di gbàgbós of Lagos ó ti yẹ kí n kẹ́kọ̀ọ́. gbàgbós of Lagos ó wà. àwọn wà ó nítorí pé ó wà bíbí pé kíni rè. báwo ni o ṣe jẹ́. nígbà bá ọ̀dà síbi tó lọ fún mi ní kán gbàgbó bẹ̀rẹ̀ nù. o oh, tó fún mi ní fẹ́ẹ̀k. <laughs> lọ fún mi ní fẹ́ẹ̀k <laughs> kí ọ̀dà síbi kan fún mi ní fẹ́ẹ̀k gbàgbó bẹ̀rẹ̀ hmm. of Lagos ni wàhálà máa ṣẹlẹ̀ ní ká má bá wa máa rí wàhálà ẹlòmíì fúnra rẹ̀ ló ń fi ọwọ́ ara ẹ̀ fa wàhálà tí ó yìn kan tẹ̀mí ò bá gbé mm-hmm. tágbá rẹ̀ ò bá ká tó mọ̀ pé òòlóye kìíní má fi ìtìjú kárùn-ún iye tó máa fi gba owó lọ́wọ́ ab ẹlòmíà ti gba ọ́dà lọ. lọ yẹn jìn gan ogun oh ogun ti fẹ́ ẹlòmíà ti gba ọ́dà lọ. àti wá dìlíva àti wá dìlíva máa wá dogun. Hmm. irú àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ bá ní problem tẹ ti gba ọ́dà tó pọ̀ tẹ wá wá bẹ ṣe máa dìlíva àdúrà lẹ́ni ẹ kàn sí mi <laughs> èmi a máa ṣe àdúrà àti ìtúsílẹ̀ lórí delivery ẹ kàn sí mi nílé ìjọsìn wa o lọ́kàn yín ẹ̀rọ bí mo fẹ́ ràn yín lọ́wọ́ ẹ̀yin lẹ́ni problem èmi ò ní ẹ gbọ́dà tó gún èmi ò ní kẹ gbọ́dà jẹ́ ìléṣe ẹ̀yin problem problem yìí ni mẹ́. ti fẹ́ ní tí wàá jọ ẹ lójú. jọ mi yẹ. ó tún wá ọ̀dà ó oh, tí bá máa ọ̀dà sí i ok mo rí aṣọ tó wù mí aṣọ ni mo fẹ́ ọ̀dà wọ́n á bèrè size mi. okay. ẹ jọ size kílẹ̀ ń lò. okay. i'm a size twelve. you know. nǹkan tí mo sọ ti yẹ. all right. size twelve ni size mi. Mm-hmm kẹ́dẹ̀ wá sọ fún mi pé ẹ̀ ní size twelve ẹ máa máa zoom fọ́tò lẹ ti rí mi ẹ̀ rí mi lójú korojú o bí mo ṣe rí inú fọ́tò kan ni mo ṣe <laughs> rí ní real life ẹ wàá máa zoom pé àṣebóhùn náà rè ó yẹ kó ní wọn bí size sixteen ó ní tàn díẹ̀ ó yẹ kí size fourteen ó yẹ kí size fourteen àbí <laughs> size sixteen size nígbà tí wọn ní size twelve mi. sórí ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tó ṣe kókó ni <laughs> because tó bá order size twelve gown táwọn àwọn ẹ̀tọ́ ní ah ẹni yìí bó bá fi máa wọ jeans sábẹ́ gáàmù yìí oh, sábẹ́ size fourteen àfùní hips bó bá fi máa wọ kí ló máa ń wọ̀ sẹ́yìn tó máa ń jẹ́ kí búùtù ẹ̀ yé àti ọ̀bùnbùn pọ́npọ́n kí ni ká ṣe. ok ẹ̀ẹ́dẹ̀ pọ́npọ́n àníyàn yín ló kù. ọ̀rọ̀ ẹ serious o. because ẹlòmíì ẹni tó deliver fún yín òun náà lè máa rò ó pé ẹni ìfẹ́ wọ something sẹ́yìn àbò fẹ́ wọ something no òun ló bá mi fowó rà púpọ̀ ní obìnrin náà ló ń mú oríṣiríṣi tó wà wò pé kíkiri yìí má lọ dàbí ẹ̀ ń pò lọ tàṣẹ àgẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹni tí ó ní <laughs> jẹ́ ń fi bí ìṣì méjì kún. <laughs> àti pé ẹ̀yin obìnrin kan owó pọ́nmọ́ yìí kẹ́ máa scam wa ibi tí scam ti bẹ̀rẹ̀ gangan ni pé bẹ́ẹ̀ bá obìnrin tó dúró déédéé bí àyìnkẹ́ báyìí kó má lọ yàyín lẹ́nu pé kòró bá ló wà lábẹ́ irun tí kòró tí àyìnkẹ́ ṣe yìí. àwọn tó mọ̀ mí mọ̀ pé mi ò fi kò lẹ́sẹ̀ ṣeré. ó oh, kò lẹ́sẹ̀ yìí nò <laughs> kò lẹ́sẹ̀ àbí jẹ́kíjẹ́kíjẹ́kíjẹ́kíjẹ́ tún burst brain yẹn oh. tó bá sí wípé kò lẹ́sẹ̀ tí mo gbé sábẹ́ wig yìí ó ti rough ni máa rock àwọn tèmi mọ̀ mi àwọn ọmọ yorùbá tàtà ni mi tó ń sùn mí gbẹ láéláé. now kò lẹ́sẹ̀ tó o ní ní orí yẹn ó ṣeéṣe kò ní kò lẹ́sẹ̀ ní hips ẹ náà <laughs> kẹ́ni ẹ wá rò wípé. ọ̀rọ̀ tó fi ṣe yẹ̀yẹ́ yìí kò ṣọ̀rọ̀ hmm. yẹ̀yẹ́ o. of course ní tòótọ́ of course àwọn ẹlòmíà wò pé okay ó dà a size twelve Ah, wọ́n ti máa bẹ́ẹ̀ fojú inú wo yẹ kí size sixteen bá mu ẹjọ́ ṣé ẹ fẹ́ lẹ́mọ̀ tán mi ni. ìgbà hmm, kí n ṣe mo fẹ́ bùkún wọn yàn jọ olúwa bùkún mi ẹ ọ bùkún ọyà gba díẹ̀ sí nínú. nǹkan tí mo wá dà ní kẹ́ máa fún mi. bẹ́ẹ̀ni àti pé kò tiẹ̀ wọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n fún wa ní order tí nǹkan téèyàn place you know ó tún wọ́ sọ́dọ̀ àwọn tó ń place order náà you know tá a bá ń place order yẹ ká máa là ẹ bá mi wá gown white and black striped you know but size twelve tẹ́ bá ti sọ size twelve wọn ẹ rántí láti sọ fún wọn pé apá mi twelve four ní apá waist mi eight ni ẹ ẹ try láti yànnàná ká try láti yànnàná gbogbo ẹ kó má kàn pín sí pé size twelve Okay, size twelve ẹlòmíì size twelve lẹ́yìn méjèèjì but then òun níwájú ìnú mm-hmm. ọjọ́ iwájú ẹ̀ sì ó sùn wọ̀n ju nǹkan tẹ̀yìn rí ọjọ́ ìyẹn ló dàbí ẹni pé ó ní problem ní past ẹ̀ ìnú bọ̀ níbi tá a ti ń sọ tá a bá ti lè yànnàná fẹ́ ni ẹ ń pé ẹ bá lọ rò wípé mo ní ọjọ́ ẹ̀yìn tó dáa ọjọ́ iwájú ni ó dára ni olúwa fún mi so wàá ti fún wọn ní size ọjọ́ iwájú ẹ̀ ń pé four lọ́jọ́ iwájú mi o eight lọ́jọ́ iwájú mi you know then ah, ọjọ́ ẹ̀yìn mi náà ìfẹ́. ṣùgbọ́n káṣà má yànnà náà ohun gbogbo tó wà nínú kákọ̀ má sọ fún wọn yìnyín. ìfẹ́ hmm? kí lọ́jọ́ iwájú tiẹ̀. well máa ṣọ́wọ́ mi torí mo ń plan láti gẹ̀ẹ́tì <laughs> eh, nǹkan táwọn obìnrin máa fi ń pààkì. ṣé mo pé o sọ kankan sì tó bí mi nú. kí ni mo sọ o. mo èmi ò láìkí máa fọ̀rọ̀ sínú. oh no. mo dẹ̀ fẹ́ sọ fún ẹ. tell me baby. nígbà tó máa sọ̀rọ̀ o mm-hmm. ní pé àwa obìnrin náà a máa ń tọyàn like a máa ń lo fake stuffs kò kí n ṣe gbogbo obìnrin ló ń lo no ní oh, sùúrù mo wo fídíò kan láìpẹ́ yìí ṣé ọ̀rọ̀kùnrin yẹn dẹ́ndẹ́ sọ̀rọ̀kùnrin yẹn ọlọ́mọbi tó ti lọ rí plastic yìí ó ní nine packs <laughs> nine packs plastic. bàbá wọ ọkẹ síbẹ̀. ó wọ ọkẹ o mọ bí àwọn apá àwọn tó bá ní six pass yẹn tó ṣe máa ń rí yẹn ó tún gbé sápá. láì ṣe pé láì mọ̀ pé ni ìkan tí mo sọ ti yẹ ó tún wá ní nǹkan tó lẹ̀ ẹ ó bá bọ́ta àwọn wọn bá fọ́ lọ oh my dream man my spec ọmọ bá ṣe máa ń sọ nìyẹn <laughs> tí fẹ́ta ni spec yẹn. my spectaculous <laughs> my goggle my goggle my spec ọ ti fọ́ lọ bọ́bọ́ yẹn kò rẹ́rìn ni mo rò pé kí ló ń pa bọ́bọ́ yẹn lẹ́rìn nínú fídíò yẹn o kí ló lè máa nígbà tó máa wọlé tó kọ́kọ́ sí gbogbo ó ti irùngbọ̀n ẹ̀ ó kọ́kọ́ sí àṣé ṣe ló parí bí ẹ báyìí náà ní <laughs> ti fẹ́ sọ́ọ̀rì <laughs> ti fẹ́ sọ́ọ̀rì kò nírun lórí bí ẹ náà irun eré ẹ ti gbá reverse ó ti yẹ. mo ń gbọ́ ẹ lọ mo ń gbọ́ ẹ lọ ètò yìí ń tẹ̀síwájú ọ̀yẹ́ ra lé ṣùgbọ́n ó ti yí wá báyìí ṣùgbọ́n mo ń gbọ́ ẹ. ó ń tẹ̀síwájú gbogbo six nine packs oníke tó wá wọ̀nyí o bọ́mọ yẹn kò ju tí ó ní báyìí lọ́gbà tó máa yẹ gbogbo ẹ̀tọ́ so kò kí n ṣe nìkan ló ń ṣe kínní yẹn sìn àwọn ọkùnrin kan náà ti wà tẹ́ pé tẹ́ ẹ bá ń tẹ̀léra yín kiri ẹ máa fọwọ́ tẹ̀ra yín. sẹ́yìn bí táà tọ̀rọ̀ dé lórí ètò ní ìsẹ̀yìn ara lé ẹ ká sọ̀rọ̀ yìí ká yànnà náà ẹ̀ dáadáa mi ń bá pa lórí mo ní mo láwọn tí mo fi jọ so ẹ bá mi sọ fáyìn gẹ́ ń pẹ́ bí n bá máa order cab fìlà mi mo máa ti consider orí tí ò sí rún bẹ́ẹ̀ olófà bẹ́ẹ̀ bá máa ọ̀dà fìlà ẹ̀ẹ́dẹ́ ìdílé olórí ẹ̀ ti minus nine of two kúrò ní ẹ̀. wọ́n ti fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ báyìí ṣé o ti ọ̀dà nǹkan rí hmm. tí wọn ò ṣe dáadáa àbí tó ṣe dáadáa ṣó ti ever order nǹkan rí ṣá. gbọ́dọ̀ eh, mú sọ gbẹ̀yìn iṣẹ́ mi ò ṣe kò ní àbúrò nǹkan tí mo ti order. <laughs> ọ̀nà òṣè kòǹgà burú sọ àwọn kan wá ọjà yẹn lòun níjà ṣe kòǹgà burú ah, ah, kí ló tẹ́ láti sọ. Ah. wo mo mi ìmọ̀ bó lu àṣẹ ṣe olúwa ń gbọ́ tèmi gbọ́ àwọn èmi náà máa fèmí gbọ́ tèmi ìní mi ah dùdù tèmi ló kọ yẹn fún ọmọ gbọ́ tèmi. àwọn ló pẹ́ sórí nǹkan bíi mélòó tí mo ti ọ́dà mo ọ́dà bírò mú mo fẹ́ ṣe eh, professional exam kan láìpẹ́ mo ọ́dà bírò success pen lọ́pẹ́ mo dẹ̀ ọ́dà ẹ̀ ó dẹ̀ kọ kò dákú lọ́nà nígbà tí mo dẹ̀ fẹ́ ṣe one or two things náà mo nílò eh, eh, nail cutter tó fi ń gé èékánná mo sì ọ́dà ẹ̀ ó sì èékánná mi kíní bíléèdì ọ̀hún mú dáadáa ó sì gé. ti fẹ́ jẹ́ ká hmm. sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà hmm. sórí gbogbo àwọn kinní ló ní advantages àti disadvantages. Yeah. advantages ká máa order náà wà ní ó pọ̀ rẹpẹtẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni advantage ẹ pọ̀ torí iye tó ṣẹ̀ṣẹ̀ máa lọ raṣọ wàá lọ sọ́jà wàá fẹ́ raṣọ mm-hmm. kó tó raṣọ owó owó mọ́tò ló máa ń wọ̀ lọ o mm-hmm. wàá raṣọ dé ó ṣẹ̀ṣẹ̀ máa máa wá télọ̀ télọ̀ mi kẹ̀dẹ̀rẹ̀ àti gba iṣẹ́ tó pọ̀ àti wá sọ fún ẹ kó ìsìtẹ̀ kó sọ fún ẹ pé òun níṣẹ́ ńlẹ̀ á ní má wọrí má wọrí ara ẹ. Ah. bọ̀ṣọ́rọ̀ ready made wears yẹn. ó jẹ́ kí nǹkan tètè yá. ó máa ń jẹ́ kí nǹkan tètè yá hmm. èmi tiẹ̀ láìkí ẹ̀ pọ̀ hmm. wọ́n kàn ti mèmí ni hmm. ọ̀hún ti mọ̀ mí bí ẹni mọ owó àyìnkẹ́ orísun wọ́n ti mọ̀ mí n bá ti ní nǹkan báyìí mo fẹ́ wọ́n bá mi yiri ẹ̀ wọ́n bá mi yiri ẹ̀ torí ma ṣe é fẹ́ gbé pé <laughs> mi ṣe lé pé o bọ̀ nígbà míì àwa máa fi wèrè pọ̀ tẹ̀ fún kínní ìnú bọ̀ ọ́ ti mọ̀ èmi ẹ̀kan péré ni wọ́n ṣerú nǹkan bẹ́ẹ̀ fún mi. tí ó dẹ̀ dàrú tó dẹ̀ ah, tí fẹ́ mo fẹ́ lè máa ké. bọ̀ mo mo kàn sọ fẹ́ni ẹ pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ní ìdẹ. bẹ́ẹ̀ni. ilé ayé yìí àlùbáríkà ló jù. bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ má máa jẹ́ ká máa máa wùwà èpè. Hmm. cause ẹ lè expect ẹni tó ti bínú nítòótọ́ àwọn ẹlòmíì máa ń deserve èpè yẹn ẹ má máa jẹ́ ká máa wọ èpè ẹ má máa jẹ́ ká máa wà bínú nǹkan tágbára yóò bá pé mo ṣe ṣe ẹ yé ṣe ẹ yé ṣe ti fẹ́ hmm? kọ́ yé ṣe bá mi sọ fún wọn àbí wọn náà ti ẹ̀ ń ṣerú ẹ̀ ẹyẹ ṣe ooo lè sọ fún mi ẹyẹ ṣe. ẹbí wa náà ń ṣe rẹ ó dáná òun ṣe mc àmì. mo ń mc nǹkan tó bá ọ̀dà fún mi torí mo ń sọ english mo ń sọ yorùbá. ok so tó bá ọ̀dà fún yorùbá. tó bá ọ̀dà fún yorùbá yorùbá máa sọ tó bá ọ̀dà fún english english máa sọ tó bá ọ̀dà fún àdàlù máa mú. àdàlù lọ́wọ́ ẹ lẹ ẹ wo níbi tí a bá dé yìí ẹ ó wà kájọ ọpẹ lẹ́nu ṣùgbọ́n ẹ wò ó bó ṣe wù wá ká tún kọ̀ tiẹ̀ náà ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbàgbé pé gẹ́gẹ́ bí àyìnkẹ́ ṣe sọ àǹfààní wà ń bẹ ìdàkejì náà wà ń bẹ ẹ ká má sọ̀rọ̀ àwọn tó ti ba àwọn ẹyin burúkú tó ti ba ẹyin rere jẹ́ àwọn èpò tó ti ba àlìkámà hmm. àwọn oríṣiríṣi tó ti ba oríṣiríṣi jẹ́ ẹ má jẹ́ ká sì torí ẹ̀ sọ wípé kò tọ́ kì í ṣe nǹkan tó dára láti ra nǹkan lórí social media ṣùgbọ́n bá a bá ṣe ń rà á ẹ jẹ́ ká máa fàdúrà tọ́ gbogbo olúwa lóòótọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní. tó bá ẹ lọ ti dà láìní. lórí <laughs> ló pọ́ sí ìwé àpàdà dá láìní. nígbà tó ti gbé gbogbo ẹ̀mí ẹ̀ lẹ́kọ̀ọ́ tó bá ẹ lọ o ti o ti o ti da láìní ẹ àwọn alágbára Ọlọ́run àwa kì yóò ṣaláìní gbogbo ohun rere tó dára tó mm. yẹ wá tó yẹ mm. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Àyìnkẹ́ Dára Kújẹ́rẹ́ lórúkọ tèmi ẹ má gbàgbé ẹ lè darapọ̀ mọ́ wa lórí gbogbo social media platform wa ti mhm. fẹ́ jarun sí. àti Orísun TV lẹ́ẹ̀ máa ti bá wa pàdé lórí Instagram Facebook àti Twitter ẹ wo kó má lọ dàbí ẹ pé shock yóò yàn yín lẹ́nu bá ṣe ń sọ̀rọ̀ nípa <laughs> social media látàárọ̀ ẹ kú mo ti sọ fún wa láti bẹ̀rẹ̀ fáǹfààní àwọn àti a ò tètè bá wa bẹ̀rẹ̀ ń pé social media September la wà yìí SMS gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára la máa mú wá fún yín láti to Z bá a bá ti ń a máa jà yín sí àti tó jẹ́ tó bú àmùsọ gbogbo ẹ̀ tó bá yẹ fún àdúrà àmùfún yín ládùúrà tó bá sì yẹ ká sì mọ̀ fún yín ní ọ̀rọ̀ àṣẹ a máa sọ̀rọ̀ àṣẹ tàṣẹ tàṣẹ <laughs> lórí tá a bá ètò yìí dé ẹ̀dẹ́ ká sáré mú ètò yìí wá sí ìparí ká dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn tí ó ti jẹ́ kí ètò yìí ṣíṣe lónìí látọ̀dọ̀ ọlọ́run ọba aláwòrán bí ká tó wá máa lọ sọ́dọ̀ ọ̀gá wa pátápátá olùdarí iṣẹ́ Orísun <laughs> tẹlifíṣàn ọ̀gá wa Fẹ́mi Adérògbé wọn á máa bàbá kó wá máa ìgbà fọ́rọ́kọ mi. kí ló dé? Ti fẹ́. Mo ń yíra fún wọn. Mo ń yíra fún wọn tó bá máa yé àwọn máa forí gbolẹ̀ ni irú yíra wa. màmá o màmá o màmá o. adúpẹ́ lọ́wọ́ yìí ẹ wò kò ní tán bí ẹ ti ń bọ̀ káwáru sọ̀rọ̀ nípa ká má èrò tí bá ní máa dárúkọ gbọ́n tá ṣẹ́ lé ni. Fẹ́mi ayélujára ọ̀nà ọ̀nà mẹ́ẹ̀ pọ̀ sí gbogbo wa pẹ̀lú. Emmanuel ẹ ṣé gan Dan ẹ ṣé gan lọ́pọ̀lọpọ̀. Hmm? màá wíṣì kí mo ti fẹ́ rí sí ọ̀rọ̀ ṣòkòtò pọ̀ sí tó fẹ́ tó rà tán fún bọ́sà sí. bẹ́ẹ̀ni a sì máa sọ̀rọ̀ nípa ṣòkòtò pọ̀ sí torí ọmọ náà ó lóun fẹ́ ra níkà bọ̀gà ṣùgbọ́n nígbà tí orí máa ràn bọ́sà lọ fún ọmọ wa rò pé gbé mo sọ nígbà ìbẹ̀rẹ̀ ìṣó pé a gbọ́dọ̀ máa wo àníyàn àníyàn wà nù kínní àníyàn ọkàn ẹ̀ lọ́ba wa òun rò bí òun ní ìtòní ó ní ìbọn gbogbo ẹni tẹ́mi nílẹ̀ èmi tí tọ́tọ́ Àríkẹ́ da Kújọ́rẹ̀ náà ni láyọ̀ àti ìdùnnú òun náà láti fi pàdé ní ọjọ́ mìíràn ẹ kú ojúmọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé ń wò mí náà eh, tó bá fi máa di ọjọ́ mìíràn tó bá fi máa pàdé irú ayọ̀ àti ìdùnnú tá a fi ríra lẹ́ni láti fi pàdé lẹ́ẹ̀kan sí bólúwá ti fẹ́ ọmọ tani mo lórúkọ tí mò ń jẹ́ ẹ tún lè pè mí ní MC ti fẹ́yìn náà <laughs> káfíń ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mìíràn. ọjọ́ rẹ̀ ọjọ́ rẹ̀.